kìrìtẹ́nì gbé hmm. tó wá jẹ́ pé kìrìtẹ́nì yẹn òun sàǹfàrà ni òun ní lára ni ó ní kí ni òun tún lè ṣe kí gbogbo dáadáa òun ṣe. ẹ kó fẹjọ rẹ sún lọ́nlọ́dún kán máa parí ẹ eléyìí ò lè tó wá jẹ́ pé láńlọ́dún orí parí ìwọ náà sì lówó tó fi gbalé tó ọmọ sí dáadáa sí náà yìí bá ti sọ̀rọ̀ sáàlù fún yín sáàlù nínú àwọn ẹni rẹ yahudi ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá ti yàgbẹ́ tán lé wọn yóò sì gbé síwájú wọn àbáwá sáàlù àfọwọ́sí gbé e lọ yóò lọ lè dànù wọ́n ti jọ́ kejì yóò tún bá ń bẹ̀ ìjọ kẹta yóò tún bá ń bẹ níjọ bá sálò wá fẹ́ kú lọ́wọ́ ni wọ́n pè wá ó ní Yahudi náà ń gbé iṣẹ́ lẹ́sìn wa àwọn àwọn ń gbé nǹkan síbi ó ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ náà lè máa ń gbé. èmi ò gbé mi ọ̀yà má bẹ́ẹ̀ bá ti ní ẹ̀yin náà gbé má àbá ní ti mo torí ẹ̀pẹ́ ni pé àárẹ̀ ń sinmi mo sì lè wá jẹ́ àárẹ̀ ọlọ́jọ́ sórí yín tó ń ṣeun ó kú dẹ̀ káàtó àwọn tí wọ́n padà máa gbé bí wọ́n lè má láǹfààní àti máa ṣe kíni àti máa gbérú ẹ̀ oyè kọ́ máa di pé e, ìjọmọ àdúgbò àbí níbọ̀lì left aládùúgbò wa wà á sí kíni yóò wà á bàjẹ́ bí ẹ bá ṣe kú ní ìpè ìgbé mọ́ torí ikú ni yahudi wa ni ẹ̀sìn wọn lọ́kọ yín tẹ́ fi wá da tó báyìí tẹ́ fi wá ṣe sùúrù tó báyìí aṣáájú allah ilaha illallah bó ṣe gba islam ní jama àwọn tó àwọn ẹ fún sùúrù ni kó ṣe sùúrù níbi tó ń tó àwọn fi gba islam bọ́bá yọ nǹkan jà sí tó lóun fẹ́ sá ní nǹkan àjùmọ̀ ni wọ́n wá kó eléyìí lọ kọ́ sá lọ fún kọ́ máa fi ẹ̀mí ara rẹ̀ wẹ́ ewu wallahu alam abẹ́lẹ́ wọn allah subhanahu wa ta'ala ẹni announcement náà nínú àwọn ìkéde tí a ní ni pé insha Allah ta'ala gẹ́gẹ́ bí a ṣe sọ níbẹ̀rẹ̀ pé lẹ́kṣọ̀ wa ó ti hẹ́ndì ní bíbá ìlọ́mà hẹ́ndì sí ṣùgbọ́n ní nẹ́síà à ń gbà ní pé afẹ́kọ́wọ́jà lẹ́kṣọ̀ wa kó tún fẹ̀kó ní gbogbo àdúgbò tá a ṣe yìí kó débi ìṣàgá agége tábà rí ẹni tí yóò lè sponsor rẹ̀ ní next year ní àwọn àyè tí ó bá jẹ́ open play. àgbàdo àgbàdo àgbàdo ìjókòó ìjókòó àti káàkiri báyẹn tábà rẹni tó lè sponsor rẹ̀ kó rí yọjú sáwọn ilé tó kọ́lọ̀ kó ṣe ní ọ̀rọ̀ fún wa bákan náà lọ́la.